responsibility. What a great responsibility. What a great privilege to be the first man to be born. Láti di ọmọ àkọ́kọ́ láti bí. Wow! It's a great privilege. It's a great privilege. But because of my time, when we check the life of this brother, his life negates the expectation of God upon him. Ayé rẹ̀ tako ìrètí Ọlọ́run lórí ayé rẹ̀. Ayé rẹ̀ tako àfojúsùn Ọlọ́run lórí ayé rẹ̀. Ayé rẹ̀ ò wà ní ìbámu pẹ̀lú ohun tí Olúwa ń retí lọ́wọ́ rẹ̀. Abálájọ ní ìgbà tí Jọ́ànù ń kọ ìwé sí àwọn ìjọ ní Éfésù. Nígbà tó ń gbìyànjú àti fi hàn wọ́n irú ìgbé ayé tí ò dá láti gbé ẹni tí arákùnrin Jòhánù lò gẹ́gẹ́ bí case study òun ni Kéènì ah can I pray for somebody here today ayé rẹ àti ayé mi kì yóò jẹ́ àpẹẹrẹ búburú lórúkọ Jésù mo ní ayé rẹ àti ayé mi kì yóò jẹ́ àpẹẹrẹ búburú lórúkọ Jésù Jòhánù ń gbìyànjú àti gbé àwọn ìjọ tó wà ní Éfésù sí àkíyèsí. Si ọ̀kan láàrin ìgbé ayé tí wọ́n nílò láti yàgò fún nínú ìrìn àjò ìgbàgbọ́ àti kí ìjọ Ọlọ́run lè wà ní àlàáfíà ayé tí Jòhánù lè tọ́ka sí òun náà ni ayé Kéènì ah what a life meaningless useless unprofitable what a life ayé tí ò wúlò ayé tí ò nítumọ̀ ayé tí ò mú ìrètí wá and I don't know how many people of us. living irú ìgbé ayé yìí náà lábẹ́ ohun mi lónìí. nígbà tá a kíyèsí arákùnrin yìí nígbà àfojúsùn mi lónìí òun ni ìgbé ayé ìfẹ́ rẹ̀. And there are two major things I want us to see the love of this man to God and the love of this man to his brother. Ìfẹ́ arákùnrin yìí sí Ọlọ́run àti ìfẹ́ rẹ̀ sí arákùnrin rẹ̀. Ní ẹsẹ̀ ìkíní ìwé yẹn, a jẹ́ ká mọ̀ bó ṣe wá sí ayé. Ìwé Genesis orí ìkẹrin ni mo wà. Ní ẹsẹ̀ ìkejì, la jẹ́ ká mọ̀ nípa arákùnrin rẹ̀ tàbí ìsìkejì tí í ṣe Bẹ́lì. Ní ẹsẹ̀ ìkẹta, ibẹ̀ láti rí bí àwọn ọmọ wọ̀nyí ti ń gbìyànjú láti mú àwọn ohun gbogbo tí wọ́n ní wá fún Ọlọ́run ní àkókò ìgbà ìkórè. The attitude of this man here ìṣe rẹ̀ sí Ọlọ́run nìyí ó fi hàn wá irú ìfẹ́ tó ní sí Ọlọ́run ayé rẹ̀ sí Ọlọ́run ò ṣe ìtẹ́wọ́gbà even gẹ́gẹ́ bí àwọn bàbá wa àwọn bàbá ìgbani ti kọ́ wa nígbà tá a wà ní ìràwọ̀ ìgbé nígbà tí ọkùnrin yóò mú ẹ̀bùn wá fún ọlọ́run àwọn nǹkan tí ọ̀jọ̀jú ló kó wá fún ọlọ́run if I will adopt that notion if I will adopt that notion pé àwọn nǹkan tó fi fún ọlọ́run nǹkan tí ọ̀jọ̀jú ni torí báyé rẹ̀ gan ọ̀jọ̀jú sọ́lọ́ and that one is showing the picture of his love to God. ó ń sọ nípa ìfẹ́ rẹ̀ sí ọlọ́run tí o ta bá ní ká kíyèsí ìfẹ́ kéènì nìyí tó ní sí ọlọ́run nípa ohun tó fi fún ọlọ́run á mọ̀rú ìfẹ́ rẹ̀ tó ní sí. nígbà tó di àkókò láti mú ohun wá fún ọlọ́run bíbélì kí olúwa kọ ọrẹ rẹ̀ ó kọ ayé rẹ̀ ó kọ ọrẹ rẹ̀ ayé rẹ̀ ò ṣe ìtẹ́wọ́gbà torí pé ìfẹ́ rẹ̀ sí ọlọ́run náà àárín nǹkan kan níbẹ̀. and the second thing ìfẹ́ rẹ̀ sí arákùnrin rẹ̀ that is where I'm going. arákùnrin Jòhánù nígbà tó ń fi àpẹẹrẹ ìfẹ́ àìwà bí ọlọ́run hàn ó ní ká lọ kíyèsí ayé Kéènì ká rí ìfẹ́ àìwà bí ọlọ́run níbẹ̀ ní ẹsẹ̀ ìkẹfà ìwé yẹn ní ẹsẹ̀ ìkarùn-ún rárá bẹ̀ láti rí Kéènì tó bẹ̀rẹ̀ sí bínú sí arákùnrin rẹ̀ nítorí pé ọ̀rẹ́ rẹ̀ kò ṣe ìtẹ́wọ́gbà ní ẹsẹ̀ ìkẹfà ìwé Jẹ́nẹ́sísì orí ìkẹrin ibẹ̀ ni Olúwa ti rí ayé Kéènì Olúwa bojú wo ayé rẹ̀ pé kí ló dé tí owú àti ìbínú ṣe kún ayé rẹ̀ báyìí Kéènì tó bá jẹ́ pé rere ló ṣe ó yẹ kí ọkàn rẹ lè dá ọ láre tó bá jẹ́ pé ohun tó o ṣe dára ẹ̀rí ọkàn rẹ ò ní gbìyànjú àti mú ìbànújẹ́ wá fún ayé rẹ ibẹ̀ lolúwa ti ń challenge rẹ and I see this place also as another avenue for him to repent because when God want to help a man he send his word to him tí olúwa bá bẹ̀rẹ̀ ènìyàn lọ́wọ́ yóò rí ọ̀rọ̀ rẹ̀ sí olúwa rí ọ̀rọ̀ rẹ̀ sí kéènì níbi ṣùgbọ́n kò rí ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ bí olúwa ti rán sí ó rí i ní ọ̀dà kejì and that is what I see in the church today. There are many people today that God will send the word to them. But instead of them to address the word, they address the personality behind the word. Amen. I don't know, maybe you understand me. Instead of them to see the word that God is sending to them, they see the man that God is using. Èmi ni pásítọ̀ ń bá wí yẹn. Wọn ò rí Irú wọn dẹ̀ wà ní oko ìparun nígbà mìíràn. Torí tí Olúwa bá fẹ́ yẹn lọ́wọ́ yóò rin ọ̀rọ̀ rẹ̀. So tí èyàn bá rí ọ̀rọ̀ tí Olúwa rán wá, tó bá jẹ́ pé ẹni tó rí ọ̀rọ̀ wá la rí a ò ní rí ohun tí olúwa fẹ́ ká rí a ní lè ṣe ohun tí olúwa fẹ́ ká ṣe ní àkókò yìí olúwa rí ọ̀rọ̀ sí kéne ṣùgbọ́n ẹ jẹ́ mọ̀ pé kò rí ọ̀rọ̀ tí olúwa rán sí ní ẹsẹ̀ ìkẹjọ ìwé yẹn and that is where I'm going I want us to look at that passage that text rather ó ní kéènì sì bá arákùnrin rẹ̀ sọ̀rọ̀ ẹ̀mí olúwa ràn mí lọ́wọ́ láti tẹ́jú mọ́ ẹsẹ̀ yìí dáradára lẹ́yìn ìgbà tí olúwa dá a lẹ́bi tí ọkàn rẹ̀ dá a lẹ́bi lẹ́yìn ìgbà tó kọ̀ láti ṣe ohun tó tọ́ mo retí rẹ̀ wípé kó gbìyànjú láti ṣe àtúnṣe ṣùgbọ́n ẹ jẹ́ ká wo orí ìfẹ́ tó ní níbí ó ní kéènì sì bá ebéèlì arákùnrin rẹ̀ sọ̀rọ̀ ẹsẹ̀ yẹn ni mo fẹ́ jẹ́ àkíyèsí nínú èrò mi bí olúwa ti ràn mí lọ́wọ́ láti rí irú ọ̀rọ̀ wo ni kéènì ń bá arákùnrin rẹ̀ sọ níbi ẹ̀gbọ́n rẹ̀ ni ń bá àbúrò rẹ̀ sọ̀rọ̀ bọ́mọ gbìyànjú àti wò pé irú ọ̀rọ̀ wo ló ń sọ ní ìjẹ́ ẹjẹ́ mọ̀ wípé ọ̀rọ̀ tí kéènì ń sọ níbi kò sọ ọ̀rọ̀ ìbínú fún arákùnrin rẹ̀ when you read the account very well ọ̀rọ̀ tí kéènì ń bá arákùnrin rẹ̀ sọ níbí ibùn ó ń sọ ọ́ pẹ̀lú ọ̀yàyà pẹ̀lú rẹ̀ torí pé ó ní aim ó ní target ó níbi tí ń wakọ̀ arákùnrin rẹ̀ lọ tí arákùnrin rẹ̀ ò sì mọ̀ rárá ọ̀rọ̀ tó bá arákùnrin rẹ̀ sọ níbí kò sọ ọ́ pẹ̀lú ọ̀rọ̀ ìfajúro torí tó bá sọ ọ́ pẹ̀lú ọ̀rọ̀ ìfajúro Abel máa lè gbìyànjú àti máa suspect ẹ̀gbọ́n rẹ̀ kò sọ̀rọ̀ ẹ pẹ̀lú ìfajúro kò sọ pẹ̀lú ìbínú kò sọ nínú ìlara i'm telling you ó sọ jáde ní normal ọ̀rọ̀ sí arákùnrin sí ará ẹ̀gbọ́n àti àbúrò ṣùgbọ́n nígbà tí mo wo kọ́ńtẹ́ǹtì ọ̀rọ̀ yìí dáradára mo rí wípé ọ̀rọ̀ tó bá arákùnrin rẹ̀ sọ níbí it is a deceptive word ọ̀rọ̀ ẹ̀tàn ni ọ̀rọ̀ láti fi tẹ arákùnrin rẹ̀ ni kì í ṣe òótọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ láti fi tàn án jáde kúrò lọ́dọ̀ àwọn ẹ̀gbọ́n bàbá rẹ̀ àti ìyá rẹ̀ kí wọ́n má bàa rí ibi tó ní lọ́kàn láti ṣe sí arákùnrin rẹ̀ ó ló sì bá bẹ́ẹ̀lì arákùnrin rẹ̀ sọ̀rọ̀ nígbà tó ń bá àbúrò rẹ̀ sọ̀rọ̀ àbúrò rẹ̀ máa pe ẹ̀gbọ́n mi ló ń bá mi sọ̀rọ̀ náà mo gbàgbọ́ pé ẹ̀gbọ́n mi ò lè ṣe mí níbi náà bàrà àsìkò lè sọ̀rọ̀ ọ́ bí. bò nínú ọkàn ekéènì lọ́hùn ọ̀rọ̀ tó ń bá arákùnrin rẹ̀ sọ ọ̀rọ̀ ẹ̀tẹ́ni sí ebeli, òun rí ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó dára anáàrí sí wa tó lè tẹ̀lé àìgbọ́n rẹ̀ lọ sí oko sí ebeli, ó rí bí ọ̀rọ̀ ẹ̀gbọ́n sí àbúrò dáàrí sí wa tó lè tẹ̀lé ohun tí ẹ̀gbọ́n rẹ̀ sọ sí Ébẹ́lì ó rí ọ̀rọ̀ yìí pé yẹ́sì náà ọ̀gá tẹ̀ ń sọ dára ṣùgbọ́n nínú ọkàn Kéènì ọ̀rọ̀ ẹ̀tàn ni anáàrí sí wa yìí. We need to take that content. Ṣé o tí mo bá ní kí n kíyèsí ìfẹ́ tí arákùnrin Kéènì fi hàn fún Abẹ́lì níbí? Màá sọ pé ìfẹ́ tàn ni. Tí mo bá ní kí n kíyèsí ìfẹ́ tí Kéènì fi hàn sí Abẹ́lì arákùnrin rẹ̀ níbí, màá ní ìfẹ́ tó kún fún ẹ̀tàn ni. Ọ̀rọ̀ ẹ̀tàn ni. Ìfẹ́ ẹ̀tàn ni ìgbé ayé ẹ̀tàn ni láti bà ti arákùnrin rẹ̀ jẹ́ aláàrísí wáyé nígbà tí Jòhánù ń bá àwọn ará ní Éfésù sọ̀rọ̀ ó ní ta bá ń sọ nípa ìfẹ́ ẹ má jẹ́ kí ìfẹ́ yín dàbí ti Kéènì o torí pé ìfẹ́ Kéènì ìfẹ́ ẹ̀tàn ni ìfẹ́ Kéènì ìfẹ́ ẹ̀tàn ni ọ̀tọ̀ lohun tí Kéènì á sọ ọ̀tọ̀ lohun tó wà nínú rẹ̀ tó fẹ́ ṣe ọ̀tọ̀ ní ìgbésẹ̀ tí kéènì fẹ́ gbé ọ̀tọ̀ lohun tí ń sọ jáde ọ̀tọ̀ ní ìpinnu tó ní lọ́kàn ọ̀tọ̀ ní ohun tó gbìyànjú àti fẹ́ ṣe and there are many people today like that in the church of God today that ìfẹ́ wọn kìí ṣe ojúlówó it is a deceptive love and the reason why is that you see until you have genuine love you can't have a genuine love to others. I see Cain as a cunning man, and a cunning man is a dangerous man. Amen. I see Cain as a cunning man. A cunning man is a dangerous man. And that is why. Nígbà tí Jọ́ánù ó máa ṣe àpẹẹrẹ Kéènì fún wa nínú ìwé Pétérù tààtà, ó ní ènìyàn búburú ni. Ṣùgbọ́n ní òde, you won't know that. Ó sì bá arákùnrin rẹ̀ sọ̀rọ̀. Ah ah àbúrò mi ṣé bá ti ṣe ìtọrẹ àánú tán ọmọ pàgbẹ́ ni mí yàjọ lọ sóko mi náà sinmi ká lọ yàjọ lọ wo àwọn nǹkan tí mo gbìn torí ọdún tí ń bọ̀ náà tọdún ó tún yípo láti mú nǹkan gidi wá fún ọlọ́run àǹsí kí ayé bẹ̀lẹ̀ arákùnrin rẹ̀ torí olùṣọ́ àgùntàn ni so ń gbìyànjú àti fi àgùntàn tiẹ̀ sílẹ̀ ó ní ẹ̀gbọ́n síbi ẹni akálò oko no problem na i will follow you ó sì tẹ̀lé ẹ̀gbọ́n rẹ̀ bọ̀ bíbélì pé nígbà tó di oko ó wọ̀ tún ó wò sí i ojú yí padà and he began to think about ah ṣé ẹ̀gbọ́n mi tó bá mi sọ̀rọ̀ ká tó kó lẹ́kọ̀ọ́ yìí ni ìfẹ́ ẹ̀tàn. ìfẹ́ ẹ̀tàn. ìfẹ́ ẹ̀tàn. If I will ask you, ṣé o sí ìfẹ́ yìí nínú ayé wa? When you sit down with your brothers, they don't sorrow. sọ̀rọ̀ òótọ́ ni àbí tó ṣe nínú rẹ̀ lọ́wọ́. a ní ìfẹ́ ẹ̀tàn tó fi tẹ ẹlòmíì wọnú ìdílé kì í ṣe pé ó nílò rẹ̀ tó wà lọ́wọ́ ẹ̀ lọ fẹ́ gbà sọ̀rọ̀. bọ̀ lójú ẹ pé ìfẹ́ gidi ni ṣùgbọ́n ní ìsàlẹ̀nu rẹ̀ ẹ̀tàn pọ̀ ní ibẹ̀. tí bíbélì sọ fún wa nínú ìwé ìwé Jeremiah ó ní ọkàn ènìyàn ó ló jì púpọ̀ ó ló kún fún ẹ̀tàn ó ní ta ló lè ṣe kíni o We cannot see the content of your heart but don't forget God sees it. The picture of ungodly love